hello everyone welcome to Toyeen Talks for watching till i'll see you in my next video stay safe stay blessed i love you bye people knew Iyewe before Abike and people used to love her but when Abike came in Abike no allow tó love her tó yẹ oh oh, keep on behind the scene because one in kotoba, tó bá tíyàn bá nífẹ̀ẹ́ sí tó bá dùnyàn nínú kíyàn má show sí ayé ṣé ń mi as times go on ìgbà tí ìyẹwé máa bẹ̀rẹ̀ ìyẹwé ẹ̀yin lẹni iṣẹ́ ẹ̀yin o àti gbogbo àwọn tó bá ń gbọ́ mi èmi ò kọ́ kí lẹ ti fẹ́ sọ kí lọ́sùkù tẹ fẹ́ sọ I'm not here to insult you but I will advise you advice táwọn tó tell tẹ̀lé yóò lè fún yín I will advise you this afternoon mama I don't care you have insulted me you have done a lot I don't freaking care but I will tell you the truth I will tell you. I will tell you òótọ́ tí ẹ̀ tó jẹ́ pé àwọn tó súnmọ́ yín tó ń sọ fún yín màá sọ fún yín as I've told you she started well and she has the likes of me behind her as a matter of fact níbi tí mo nífẹ̀ẹ́ ìyá ide child ìgbà tí ọmọ tó wà ní wúlíṣì yẹn tó ń taṣọ yẹn ìgbà tó lọ báyà yìí tó fẹ́ nà ní ẹ̀yìn hòtẹ́ẹ̀lì. mo pe Ṣadé eloquenza mo ní jẹ́ ká lọ Maryland she was aware of what I'm saying mo ní jẹ́ ká lọ just because Ṣadé ò lè drive in yẹn because Ogun la fẹ́ lọ I love this woman mi ìsọyìn láti gbé yín mọ́ra o èmi ò nífẹ̀ẹ́ yín mọ́ oníkálukú ti pín in life, kò lè sí nǹkan tó lè pawápọ̀ mọ́ mi wá bú but i'm just telling you kẹ́ máa ma káwọn follower yín máa ma sọ pé ó ń gbé mọ́ra ó ń gbé i don't need anybody i need god ẹni tó bá yìí ń gbẹ́kẹ̀lé èèyàn ó ń ṣera ẹ̀ ní. mo bọ̀ adé agbo ikú ló máa pàyà ẹ̀ ìyá ẹ̀ máa ṣọ́kú mọ́ gbogbo ẹ̀yin ọmọ ẹ̀ lójú ṣé ń gbọ́ ìgbà tó tún yá tí mo rí pé wọ́n dà ìyá ìlàmú tí mo rí pé wọ́n dà ìyá ìlàmú mo tún sanwó ṣe ń gbọ́ mo tún sanwó pé kán lọ dín pẹ̀lẹ́ tó ń dà ìyá yẹn láàmú bọ̀ ìyẹn kọ́ ni story tí mo fẹ́ sọ sábọ̀d I'll be honest with you I will tell you the truth Abike ṣe birthday lánàá Abike was never my friend. ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ mo sọ̀rọ̀ mo ìyá ìyá ìyá ìyá Ìsàbọ̀dé náà mo gbèjà o tábìkẹ́ fi jáde fún mi the fact pábìkẹ́ ó pè mí ìgbà tí mo sọ pé kó má bu ìyá mọ́jọ́ yẹn a jẹ sọ̀rọ̀ on a friendly level tí mo tiẹ̀ wá mọ̀ pé ó mọ àwọn tí mo mọ̀ bọ̀ lálẹ́ àwọn olórí burúkú tó wà ń bí àwọn olórí burúkú tó wà ń bí ṣé ń gbọ́ táwọn àmọ́ ń bí ṣáàbí kí òkùnkùn mọ̀ kankan wọ́n pè é jókòó àwọn ní sítórì ẹ̀ lọ́wọ́ àwọn ní sító ọba gbóríṣiríṣi rọ wọ́n gbé lábìkẹ́ lọ́wọ́ ṣé mo àbíkẹ́ náà dẹ̀rẹ́ mo ti sọ gbogbo wa láti ṣẹ̀ láti kùnà sógo ọlọ́run tàbá rí olórí burúkú kan tó wá ń bọ̀ tàtó sọ pé sẹ́ǹtì lòun ṣé ń gbọ́ mi ṣé ń gbọ́ tẹ́lẹ̀ ìbùkún kọ́ bá bọ́ta tó ní sẹ́ǹtì lòun kò sẹ́ni tó jẹ́ sẹ́ǹtì nù gbogbo wa gbogbo wa láti ṣẹ́ra wa ẹ̀ṣẹ̀ lómi ẹ̀ṣẹ̀ tẹ́lómi kan ṣe àwọn èèyàn ó jura wọn lọ ni táwọn am fi to sọ pé àwọn ò fẹ́ forgive ẹni yẹn ṣé ń gbọ́ mi. tó bá sọ pé ta ló jẹ́ kémi àti ẹ̀jẹ̀ ọ̀tá lẹ́ni àbí kẹ́ni but after everything she came to Manchester we met everything was going smoothly along the line atuburawa but we we looked beyond that we still have a long way to go in life ṣé ń gbọ́ mi ṣé nǹkan tí mo sọ yẹ yín náà kí mo fẹ́ fàyọ ẹ wo Àbíkẹ́ ṣe birthday lánàá ẹ wo èrò lẹ́yìn na mesabod ìjọ tẹ ṣe birthday èmi gangan yìí mo sùn mo lọ bí mo dé àbí yẹ yín mo sùn mo lọ síbi iṣẹ́ mo dé ẹ̀ te ẹ̀ tí le kílẹ̀ ṣú ṣé kí ṣọ́ọ̀kì yẹn sabord you know I'm always celebrating you the fact that we we are not close but whenever I see something I call you to advise you ìgbà tẹ́ ń bá ọmọ Wunish yẹn jà kí ni mo sọ mo pè yín mo ní ẹ fa gbogbo wọn mọ́ra ẹ dẹ̀ sọ reason pé báyìí báyìí ló ṣe mo ní ẹ dáríjì wọn ẹ gbé ibi tí bá ti sọ pé kẹ bú wọn rí àbí kẹ ṣépè fún wọn I'm always advising you pé ẹ ti ń dàgbà ẹ fà wọn ọmọ ẹ ìgbà tí Sọjí gan tí Sọjí ń bàbá àkọ́bí yín mo mo send the voice note ẹ play voice note ẹ walo lọ́wọ́ yín mo ní ìyá ẹ má reply Sọjí mo ní dìímọ̀ tẹ ṣe reply Sọjí mo ní dìímọ̀ ní Sọjí mama come for her now ẹ hold on mo bọ̀ mo ní dìímọ̀ ní Sọjí mama come for àkọ́bí yín mo ní kò dẹ́ ṣe ẹyin àkọ́bí yín ló mama affect I spoke to you mo dẹ̀ ṣe pé gbogbo àwọn tó ń tẹ̀lé yín fake people that are following you tó yẹ pé wọ́n fi yín settle scores wọn ni they don't they did tell you that even when Saji was attacking you but bó jẹ́ yẹ they wèrè No, no too late because because Saji spoke with me later Soji léyàn kan ló lọ túlé bàbá òun bóun náà ṣe dá padà nìyẹn mo dẹ̀ ní kó má bínú mo pe Soji mo bá sọ gangan máa wo gbogbo yín tẹ́ máa sọ pé ọmọ búkì èèyàn burúkú ni tẹ́ mọ̀ nǹkan tí wọ́n behind the camera the length I go behind the camera you will know that I have a good heart. Boko mi go and ni go cheat èèyàn lójú rí be go cheat He Ìgbà to Soji I called you. Sorry, I sent a message to you. Money Mo and ya for fún Let lesi. Mo ní bí Soji ṣe bú bàbá ọmọ yìí, ẹ̀yin kọ́ ló affect ọmọ yẹn ni. Ẹ dẹ̀ lo affect omo I ni fún mi ẹ fẹ́ lè máa kenjo náà. Ẹni à ọkọ mi ò ṣe. Ọkọ mi ò ṣe. Eh èmi kọ́ ni mo wá lọ, àwọn ọmọ tó tẹ̀lé mi ló wá lé ẹ lọ. mi ebi kọ́ ni mo ṣe mo dẹ̀ advice yín mo ní ẹ má dá lóhùn mọ́ ẹ dẹ̀ ní kò rí bẹ́ẹ̀ pé gbogbo nǹkan tí Sọjí sọ nípa máa yẹn ẹ ní kò rí bẹ́ẹ̀ ipe if only tí n bá lè bá yín ṣe ṣàlàyé fáwọn èèyàn pé ana mm, àkọ́bí ẹ̀ ń fún lówó ó ń tọ́jú ẹ̀ ipò fowó ni mo dẹ̀ bọ́tà ń jọ yẹn kò jẹ́ kí n bọ́tà sí yín náà kò jẹ́ kí n bọ́tà fún yín but mo bọ́tà because ẹ ti ṣe oríṣiríṣi fún mi but I looked beyond that mo ti ní gbogbo ọ̀tá lórí social media kọ́lọ̀ fi ṣe ọwọ́ wa dá wa lẹ́jọ́ i look beyond that mi ì gbọ́ gbogbo nǹkan tẹ́ ṣe fún mi ìgbà yẹn mo bọ́ta mo ṣe ṣó yẹn fún sọjí mi ìdẹ kọ́kọ́ mi ìbúyàn ìgbà tí sọjí wá wá tó wá ń bú mi tó wá àtàkì mi mọ́ orí ṣó mi ni mo wá bẹ̀rẹ̀ sí kàn fún mo ṣe ṣó yẹn mo bẹ̀ ọ̀tún mo bẹ̀ òsì àbí kò yẹ yín ẹ bá mi dìyẹn mú èmi gangan tọ́mọ ní nọmba one nọmba one tó support yín ìgbà tẹ́yìn àtàbí kẹ́ńjà èmi ni nǹkan tí àwọn ayé fi ojú mi rí mi lè délé sọ nǹkan tí wọ́n fojú mi rí but I thank God today I'm still standing that is not the bone of contention kí lẹ ṣe fún mi àǹtí ẹlẹ́yìn ló kọ́kọ́ gbé yín lọ sí London láyé ìgbà tá bẹ̀rẹ̀ show tá à ń follow ayé àtẹwé Auntie ẹlẹ́yìn used to be your very close person Why invite you to party ní London àǹtí elin ayélọ́wà sọ́rí ewé àǹtí yẹn bẹ́ẹ̀dẹ̀ yín mi ìfẹ́ wá àǹtí báńkẹ́ àtàǹtí elin wọn ni mo gbọ́dọ̀ wá o tíṣẹ̀tì tí mo wọ̀ gan wọ́n rà fún mi wọ́n ní à tó bá wá wọ́n máa mama màmá máa bínú monókè I'll come adẹ̀lọ pàtí yẹn ìjọ kejì lẹ́pẹ́ àǹtí elin tẹ́sọ pé ó jí ó jí rólẹ̀ sí ṣẹ́rí kan ṣe gbogbo èèyàn lè ṣe ẹlẹ́dàá ìyẹwé ṣe ń gbọ́ kò ń ṣe gbogbo yòlè ó lè ṣẹlẹ̀ dà ẹ̀ ẹ sọ pé àti ẹlẹ́ ìjíró lẹ̀sí yín ó lè ní èmi gangan ni mo kọ́kọ́ pè yín jọyọ̀ màmá tẹ bá ní agbára lóòótọ́ ó jẹ́ kẹ́ mọ àwọn tó nífẹ̀ẹ́ yín jẹ̀mílì àtàwọn tó jẹ́ pé wọ́n fi yín fi fight scott wọn ni èmi ni mo kọ́kọ́ pè yín mo ni mama edire mo na ti ẹlẹ́ mo de mọ́ akitiyan tó àǹtí yẹn ṣe àǹtí yẹn ra ọtí ó ṣe ọtí rà àǹtí yẹn gba ẹja wọ́n ní kọ́mọ̀ àwọn ajá sẹ́nu ọ̀nà ni ìgbà tí ò sí wàhálà ṣàmì pé àwọn ayé sọ pé wọ́n bẹ̀ wájà pàtí o kò sí irọ́ tí màmá ò pamọ́ àǹtí ẹlẹ́yìn àǹtí ẹlẹ́yìn sunkún báyìí mo bẹ̀rẹ̀ sí ní bẹ̀ wọ́n ni mo kúnlẹ̀ mo kúnlẹ̀ báyìí mo ń bẹ̀ wọ́n ni mo ní mọ́mí ẹ̀jọ̀ èdì ló mú màmá ẹ̀jọ̀ mo ń bẹ àǹtí yẹn báyìí ni aláàánú tẹ̀ ti kọ́kọ́ lé lára yín nìyẹn ẹ bá ni maka. Number one. Ṣé ń gbọ́ mi. Èmi tẹ́ ń I fought a battle back to back. Back to back. Gbogbo ayé be safe ṣe fi gbogbo jàjà Mohbad. Bẹ́ẹ̀ ni mo ṣe fi gbogbo ayé mi I lost a lot of things. ten, ń I lost a lot of things. But mi ìwọ bẹ̀. Tí n bá ń like mo máa àjàdíjú ni máa èmi ò ń ṣe àwọn tó ń tẹ̀lé yansin tó fi ìyà fight scores tó fi ń settle scores wọn èmi ò lẹ́yìn tí mo ń bájà lórí íńtánẹ́ẹ̀tì ń gbà yìí mo kàn rí pé ìyá yìí àwọn àtàbí kẹ́ńdà mo dẹ̀ gbèjà wọn so àwọn tó follow yín sí ló fi ń fight scores to score. I don't have anything to gain from you mi ì tọrọ owó rí lọ́wọ́ yín mi ì bẹ̀yìn fún anything rí ẹ̀ fún mi kọrí mi ìrọ́jọ́ mi fún yín rí àbí ìgbà tẹ́lẹ̀ àtẹ̀gbọ́n mi gọ́jà tẹ pè mí pé ah tí bá ti lè rí slippers ẹ ẹ máa bá mi ṣiṣẹ́ fún abẹ́ ìrántí kí ni mo sọ mo ní màmá ẹ má wọ̀rì ìgbà tí Bímbọ́ Ṣóńdé tó gbé sítórì ìyàwó bàbá mi wá fún yín tẹni ṣe kẹdá sí ṣe kẹdá sí kí mo sọ mo ní màmá ẹ má wọ̀rì because ìrègùn lẹ máa ṣe tó bá dọ̀la ṣe ń gbọ́ mi gbogbo yín àǹtí ẹni fought your battle ìgbà tẹ máa after tẹ ṣe bẹ́ẹ̀ dé yín tán ó lè lẹ́ fi lo àǹtí and see you walk away. Èmi not the same thing. Kini ni I want more. ọmọ your olórí burúkú yìí náà ni. Wọ́n update fún mi me, John? ni. Mo jẹ́ pé yín. Mo ní ìyá. Kí ni mo update fún me. Money ní ibo náà wà ìgbà tí mò ń gba búlẹ̀tì fún yín. Ìbílẹ̀ yìí tó bẹ̀rẹ̀ sí ní update. Àwọn ọmọ ayé. Wọ́n bẹ̀rẹ̀ sí ní attack mi pé Ọlọ́run mú mi. Bí ṣe decide pé mo ò bá Aishata, Aishata, she fought your battle back to back, left and right. Aishata Adeleni, ah, Rimo. Anabayowa, she fought your battle. Anabayowa tell the parent to ya. Ìyá Esabod. Anabayowa le parent. Torí mi àtànàmáyọ̀wá, èmi làdànàmáyọ̀wá, èmi làdànàmáyọ̀wá rí bí big sister ń gbà. We used to, she, we are so close, èmi àtànàmáyọ̀wá. Tí bá lọ sí kò gan, every minute ló máa máa pè mí àti Bukky ìbọlẹ̀ wà àti Bukky ìbọlẹ̀ wà but àdúpẹ́ fọ́lọ́run alihamdulilah ṣe ń gbọ́ mi Anamáyọ̀wá adupe folorun alihamdulilah se n gbo mi anamayowa not the same thing màmá kí ni mo fẹ́ fàyọ mi mọ mélòó mélòó ọ̀pọ̀ òjò tó ti rọ̀ tílẹ̀ ti fi mú màmá téèyàn bá ti wà tí ò kí ń wo ọjọ́ kan mọ́yàn lára which is your behaviour I will tell you today màmá you will lose good people that surrounds you ẹ má ṣe pé kí ló ṣe fún mi effort ò ń ṣọlọ́run wọ́n ń ṣọlọ́run But bọ̀tọ́ lọ́run ló máa ń yàn síyàn. ẹ wá àǹtí suara èmi làǹtí suara ìtorí mi làǹtí suara ṣe wà lórí Facebook she love me to bits I know her family she knows my family we are so so close ìgbà tèmi àti yín ò ṣe mọ́ àǹtí suara ò follow me. ẹ̀yin ló fọ́lò níbi tó nífẹ̀ẹ́ dé. Kini àǹtí suara yìí ṣe àǹtí yẹn ó kéré jù kò fún yín lówó á fún yín one thousand dollars níjọ mi á fún yín one five one thousand five hundred ṣí ó máa ń náwó fún yín ni mi mọ̀ nǹkan tá àǹtí yẹn ṣe fún yín immediately ẹ ti bọ́ta ẹ ti bẹ̀rẹ̀ sí ní attack àwọn family ẹ̀ family ọmọ ọlọ́mọ tí ò sọ story ara yín rí ẹ bẹ̀rẹ̀ sí ní parọ́ mọ́ ó lára ọmọ òun ò yá ó gbàgbọ́ lọ́wọ́ mi àá nǹkan tí mo o omo ya gbèsè ayé mi ah nnkan ti mo ni se n aye mi there are very many people. Tó ń sọ̀rọ̀ tó ń bú mi tí mo dá lóhùn. Kò ṣe pé mo lè dá wọn lóhùn o. Mo ń wo ṣe fún wọn ni. Mo ń rola ọjọ́ kan mọ́ wọn. Kò sẹ́ni tó ní ọ̀rọ̀ mi lẹ́nu ní gbogbo àwọn tó sọ̀rọ̀ sí mi. I swear with my father, with my mother's life and father's life. But you man go ọjọ́ kan ni. Ṣé rí nǹkan tí Àbíkẹ́ tó sì wà superior jù yín lọ? Let me tell you today, Mama Esabod. Ṣé o máa sọ pé àwọn tó wà ní tíìmù Àbíkẹ́ ò kí ń ṣẹ ni tiimu abike o ki n se she a máa sọ pé àwọn tó ń support àbíkẹ́ ò kí ń ṣe ni wọ́n ṣe àbíkẹ́ ṣùgbọ́n ó ń lùkèwé ni as olórí tíìmù tó jẹ́ màmá ibi àgbà láti máa ń bá gbà ẹ wò ìyá Ìbàdàn ìyá Ìbàdàn tó wà ní e wo ya badon? iya badon to wa yín gan ìyá Ìbàdàn lè ṣẹ̀yìn lóòótọ́ bẹ́ẹ̀ ṣe sọ pé ó kọ́ máa fẹ́ àkọ́bí yín but kí ló wà ń bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ lè pé kẹ́ sọ fún ṣẹ̀mí ń bí èlògùn ọ̀rẹ́ ẹ̀ ìgbà tẹ́ máa ṣe ṣòfò ọmọ yẹn náà ẹ ṣe yàmàyàmàyàmàyàmà ni àwọn èèyàn àwọn èèyàn bàbá owó fún ni ò tó èèyàn ṣe láwọn tó ń kówó fún yín kò tó èèyàn ẹ gbọ́ nǹkan tí sọ̀ni sọ̀ni sọ̀ni àdé sọ pé tí n bá wá owó lọ tí bá pàdé iyì lọ́nà bá padà ìtorí iyì ni máa fowó rà.

everybody tó celebrate Àbíkẹ́ lánàá kò sí tí ò tí bá Àbíkẹ́ tán tí ìjọ búra wọn kò sí tí ò tí bá Àbíkẹ́ tán tí ìjọ búra wọn gbogbo wọn lọ ti gbéra wọn ṣépè lọ ti ba abike tan ti ijo bura won ko si ti see, ti ba abike tan ti ijo bura won gbogbo won lo ti gbera won sepe lo ti bura but tabaja a máa parí ẹ̀ náà ni ẹ̀yin á máa ṣe bíi pé ẹ lọ́mọ nílé ẹ máa ṣe bíi pé ẹ bí what ẹ wá what ẹ wá wo ìka ẹ wá wo nǹkan tẹ́ ń ṣe sìn ẹ wo Video kan pop up sorry wọ́ọ̀lù mi lánàá wọ́n bàbá Manchester mm, Dublin ló wà ẹ wo bó ṣe ń ṣe àná ara ń ta mí pé bíi pé kí n jáde n ta bomo le dasi, si tí mo dá sí siki kí lẹ fi san fún mi ẹ wo bí bàbá yẹn ṣe ń ṣe ṣẹ́yún bó ṣe ṣẹ́ gbogbo ẹ̀ fóun wọ́n dẹ̀ sọ àná ń ké gan àná máa ké ọmọ kékeré nǹkan tá a bá ń ṣe láyé ìka máa pé ọ̀rọ̀ ìtàn ni ló máa jẹ́ lọ́la a bímọ sílẹ̀. I have nothing to lose. I have nothing to lose. Mama, we all have a lot to lose. Me, ìwọ́kọ mọ́, sísì ni mí, ẹ gbàgbé. Bẹ́ẹ̀ ìwọ́kọ mọ́ àwọn ọmọ yín wà ń bẹ̀. Ẹ wo bẹ́ẹ̀ di àbíkẹ́ Ewo wo birthday Àbíkẹ́ lánàá ìyá gbogbo àwọn tó celebrate Àbíkẹ́ pátá gbogbo àwọn tó celebrate Àbíkẹ́ pátá náà ti bàjà rí but they looked beyond that. many of àwọn tó lọ sọ́dọ̀ Àbíkẹ́ gan nílì tó wà pẹ̀lú Àbíkẹ́ Taba ma bá máa wò ó dìbò dáadáa ẹ̀yin gan ló ń tẹ́lẹ̀. àwọn ìwà tẹ máa ń wù fáwọn tó súnmọ́ yín fáwọn tó ń gba búlẹ̀tì fún yín fáwọn olóore yín òun ló jẹ́ kí gbogbo èèyàn kúrò lọ́dọ̀ yín màmá ẹ wo bẹ́ẹ̀dẹ̀ àbíkẹ́ lánàá àwọn tó gbàgbé láti celebrate ẹ̀ gan wọ́n yìí ń celebrate ẹ̀ dèní ìwà ẹ̀ ní ìyá ìwà ẹ̀ ní. We are not perfect. We all are not perfect. I will continue to tell you all. We are not perfect. We are not perfect. But in between our perfection, kọ́lọ́ má jẹ́ káwọn tó máa ṣàánú anybody. àwọn èèyàn wò pé ó deserve ẹ̀ ṣebí kí o láwọn tó ń jẹ́ lẹ́sẹ̀ inú tìmọ̀ ẹ̀ ni but you will never see her coming out to to insult them to rubbish them kò ní rubbish wọn ẹ kọ́ rí pé bí àwọn ọ̀jọ́ ṣe mọ́ ni tó bá lè jọ ń ṣe gan tó bá pàdé patí wọ́n yìí máa súnmọ́ra wọn ẹ nímọ̀ ẹ̀pọ̀ ń bára wọn jà ṣùgbẹ́yìn any little thing ẹ ti bọ́ta. ti parọ́ mọ́ wọn ẹ ti ṣe oríṣiríṣi wọn who does that who does that mama it is high time you change your ways it is high time mama ìgbà tí mo wo birthday yín tán celebrate tí mo wo ke? omi inú kan mi because I knew how you started I knew how people loved you I knew how people respected you I knew how people come ìtì ìgbà pẹ́ sábọ̀ jáde ni àwọn èèyàn máa bẹ̀rù yín. ìtorí Wàsíù fẹ́ unity láàrin ẹ̀yin àti Àbíkẹ́ ó ní kẹ́ wá sí Nàìjíríà ìyá àti inú pléènì lẹ́tí ń bú you, padà ẹ wo opportunity tẹ̀lú sí ẹ ẹ máa sọ pé ẹ̀fẹ̀yàn mímọ̀ sọ̀rọ̀ ọlọ́run ò ní sọ̀kalẹ̀ wá rányàn síyàn màmá èèyàn ló máa rán séyàn ẹ wọnú gathering tẹ wà níjọ bẹ́ẹ̀dẹ̀ Wàsíù yẹn we have we have people in the corridor of power there we have politicians there we have ministers there beautiful lovely people there but unfortunately ẹ fi ìwà burúkú yín Every fi bà gbogbo ẹ̀ jẹ́ ṣe mọ̀ pé ká maintain relationship yẹn ẹ maintain friendship yẹn màmá And you know, máa because you are a voice just like Abike both of you are voice and mo mọ̀ pé for Wasiu to invite you there ẹ̀ ó fẹ́ jẹ́ can má just fẹ́ tọ́lù mọ́ bàbá rọ́ ni they might want to use ó fẹ́ know yín lóòótọ́ but ó lè má jẹ́ nǹkan tó ní kẹ́ṣe lẹ́sọpọ́n sọ pé kẹ́ṣe yẹn they might want to use you for another thing and gradually from there hello, me rí yín ibẹ̀ lẹnu mi ti máa rí ibẹ̀ à ah, mi lè ṣe nǹkan yo ẹ jẹ́ kí fọmọ mi sílẹ̀ kó bá ṣe that is how pushing ṣe lọ ó ní ọ̀nà ò kì í yá tàbárẹ́ ní bálà bẹ ṣe ń kúrò ní bẹ ṣe ń wọnú plane lẹ ti bẹ̀rẹ̀ lẹ ti bẹ̀rẹ̀ sí ní búwa sí o God gave you that opportunity people watch you people watch you. People listen to you. Jabba, jabba, ekpon. Omo yin na bote Many of them like that. But you will come out, castigate them, lie on them, insult them. How long do you want to do that for? Mama? How long? How long? Bogojo ọjọ́ ti ṣe bẹ́ẹ̀ yín pátá kò sígbà tí mo celebrating. let me tell you one thing today Tell you, I don't need anybody's celebration I'm not celebrating people because I want them to celebrate me this is just me And tó bá deserve celebration I celebrate am I communicating so don't think I'm celebrating you because I want you to celebrate me kò bá sí irọ́ tẹ̀ pamọ́ mi tán ẹ ti ẹ wo gbogbo ọjọ́ tí mo ti ń celebrate yín àmì nǹkan tí mo dẹ̀ ṣe celebrate yín ni pé ẹni tí mo ń celebrate ẹni tó jẹ́ pé tí celebrate yin Ani nnkan rí àṣìṣe tí bá rí pé nǹkan yìí ó máa fẹ́ tẹ̀ máa send message sí pé màbẹ́ má ṣe báyìí ṣe báyìí ojoojúmọ́ ibi tó bá ti ń bú mi ìwọ ló máa ṣí ẹ̀ àwọn olórí burúkú ọmọ tó follow ẹ̀ kiri tó ń fight his cause àbí tó yẹ yín wọ́n á máa bú mi ìwọ máa máa ṣí kí wọ́n lè àǹfààní pé celebrate that was why I did not celebrate you and henceforth I gonna not celebrate you. Me fẹ́ ní kankan ẹni tó bá deserve ẹ̀ la fún ẹni tó bá mọ ìwúrà la máa I am not celebrating you and as you have said the battle line has been drawn èmi oni ní bá yín jà mo ò ní bú yín lè sọ ṣe é mo dá yín lò mi ní dá yín lò but òótọ́ ọ̀rọ̀ òun tó wọ̀ kò ní ní ká so. let me tell you one thing today Auntie Miko, I want Auntie Miko kan wọlé ń sìn àǹtí yẹn àti ìgbà tá ti bẹ̀rẹ̀ facebook láti jọ ń bọ̀ orí facebook mo ti mọ̀ wọ́n náà àbúrò mi gan àtọmọ ìgbà tó lọ sí germany wọ́n lọ sọ́dọ̀ wọn ọ̀dọ̀ wọn lọ́dẹ sí àmọ́ra náà but the friendship see, we, we still continue our friendship She's on she's on my chat. I'm not gonna mention her name. Bello bello when you're yẹn. There's something called friendship. True one. Kò ṣe àwọn tó fẹ́ fi mí jà. Kò be àwọn tó be friendship. Kò ṣe to be my friend. máa fún lówó kán love me. Hell no. Majority of them àwọn tó follow me dey ní until 2008 Latin ń bọ̀. Ìgbà tí ò sí nǹkan kan láti ń bọ̀. Màmá. ẹ fi àwọn tó bá yín bẹ̀rẹ̀ fún wọn wọ̀n wá. àwọn tó bá yín bẹ̀rẹ̀ bá hmm, Facebook fàkàsí ẹ fi wọ́n wọ̀n wá. mo mọ̀ pé lọ́dọ̀ àbíkẹ́ náà mẹ́ni ti lọ but we still have mo ráwọn tó celebrate lánàá nínú wọn bẹ̀ tán yìí wà and many of them ò dẹ̀ lọ ọkọ̀ change orúkọ ni bó ṣe jẹ́ kó rí nìyẹn ìjọ fẹ́ ṣe yẹn dà igi yìí ò da ẹyọ kúrò nù náà igi yìí ò da ẹyọ igi o da kuro nu igi wo gan ló fẹ́ ṣe bẹ̀jì náà. àgbàlagbà ni you should be mediating peace you you should be mediating peace. ẹ wo Lizzy relationship tó wà lẹ́yìn láàrin ẹ̀yìn àti Lizzy. mi mọ mi mọ ẹ pé mi mọ mi mọ ẹ tó lè separate yín kí ni Lizzy ò bá ṣe tí Lizzy bá jẹ ọmọ yín wẹ́ ṣàkójọ mi lójú tí Lizzy bá jẹ ọmọ yín ṣe bẹ́ẹ̀ ṣe máa ṣe nìyẹn ẹ bọ́ta ẹ ṣe ọmọ yẹn yánmayànmá ẹ ṣe ọkọ àwọn òtí ọmọ ẹ pé nǹkan ṣẹlẹ̀ lábẹ́ pé ẹ ti ń gbowó lọ́wọ́ ẹ̀ ẹ wo àti Yínká TNT àti Yínká ń kọ́ mi ìgbúrò wọn ẹ wo àti Yínká TNT àti yẹn á kí yín ẹ̀ẹ́bu á kí yín ẹ̀ẹ́bu ó ní iyì lọ́bọ́ máa ń forí bíbẹ́ ṣe ṣé àwọn kan wà lórí social media kò ṣe pé wọ́n ṣẹ̀ mí bọ̀ mo máa ń wo ẹni tó súnmọ́ wọn tó jẹ́ tèmi máa overlook wọn ẹ̀gẹ̀tẹ̀ àwọn kan wà lórí social media kò ṣe pé wọ́n ṣẹ̀ mí sẹ́ but máa wò pé ah èèyàn mi ọ̀rẹ́ wọn ni máa kọ̀ máa look away ẹ wo àǹtí yín kẹ́tì ẹ̀ǹtì àǹtí yẹn máa pọ́n yín lé o àǹtí yẹn máa nífẹ̀ẹ́ yín o àǹtí yẹn á ṣe orin fún yín five hundred pounds ló ń cost àǹtí yẹn lọ́dọọdún láti ṣe orin fún yín ẹ ṣe yánmayànba àǹtí yẹn náà lọ́dún yìí kò ṣe orin fún yín. ẹ wo mọ́mí yèyé yẹn àǹtí mọ́mí àǹtí mọ́mí aláṣọ àdúrà mi rí káàntì yẹn kí mọ́mí yẹn bọ́ta kan ṣe ṣó fún yàn rí wọ́n ṣe ṣó fàbíkẹ́ lánàá láti wíṣẹ́ happy birthday. ṣàbíkẹ́ ò tí ì bú wọn rí ni àbíkẹ́ ti bú wọn rí bó ti ń kókó la máa ń rò mọ́yàn lára you will never see Abike coming out to rubbish his followers. She won't. And that is how it should be. That is how it should be. Ẹ wo gbogbo àwọn gbogbo àwọn followers yín gbogbo àwọn èèyàn gidi mi sàwọn àwọn olóhùn àwọn onítọ́ àwọn àwọn olóṣì tó ń fi yín fight scores tẹ́yìn náà dẹ̀ mọ tẹ́yìn ní kán gbé ya wọn jáde kó lọ́ọ́ máa fi ya wọn jà ẹ wo gbogbo àwọn èèyàn gidi gidi gidi gidi gidi gidi mo mà ní plan fún màmá yìí o ìgbà tí mò ń tẹ̀lé wọn who does that mi rí gbogbo èèyàn tó ti support yín jẹ mílì tẹ́ ẹ̀ tí jẹ tẹ́ ẹ̀ tí bú tẹ́ ẹ̀ tí parọ́ mọ́ tẹ́ just because of simple thing ẹ ti sáré jáde i don't care mi ń bo nǹkan mọ́ra èmi ò ṣe begi wọn ò fún èmi lówó ẹ gbàgbé tó bá dáwó fún yín wọ́n nífẹ̀ẹ́ yín ni. gbogbo nǹkan tí gbogbo wa ń ṣe yìí àsìpà ń ṣe ṣò àwọn tíátà ń gbé sórí youtube tó ń gbowó lórí ẹ̀nà so táwa bá ń ṣe show tá à ń bọ́ta lójoojúmọ́ tàbá gbé àkáǹtì lẹ̀ káwọn fans wa máa sanwó sí kó pọ̀ ju ẹ gbàgbé yorùbá movie tọ́lọ́wọ̀ lórí youtube ṣé wọ́n bọ́ ṣe ń wo yẹn wọ́n sanwó náà àwa dẹ̀ ń ṣe lọ́fẹ̀ẹ́ and many of them gan wọn wo youtube wọn àwa là ń entertain wọn so tọ́ba gbà kan sílẹ̀ pé kọ́ máa fowó sí fún wa kó pọ̀ jù gbogbo pé èèyàn kan tọrọ bẹ́gibẹ́gi ni bẹ́gibẹ́gi ni bẹ́gibẹ́gi ni ó ń travel back and forth lọ́dọọdún kò níṣẹ́ èmi na ti sọ́rí o kẹ́ tó gbé jáde èmi náà ti sọ́rí kò níṣẹ́ kò níṣẹ́ ọkùnrin wo náà nìyàn fẹ́ máa dúró tó máa sanwó tíkẹ́ẹ̀tì èèyàn lẹ́ẹ̀mẹ́rin lẹ́ẹ̀márùn lọ́dún come on now come on now. Come on now. Eh ọba ò fẹ́ ẹ̀rọ ló ń pa mọ́kàndó ni ẹ gbàgbé ọba fẹ́ gbé ìyàwó tèmi mọ̀ ni ẹ rí pé mi bá yín sọ́rí ni ọba fẹ́ gbé ìyàwó ṣe fẹ́ pé mi ní sátáláìtì lóríṣiríṣi ọba fẹ́ gbé ìyàwó tèmi mọ̀ ni for reason for reason best known to both of them and they didn't part ways <laughs> obìnrin nǹkan tẹ́ bá fẹ́ gbọ́ ló máa ṣe fún yín náà they never part ways they still talk everything is still going on bọ́ ẹnu tèmi kọ́ lè máa ti gbọ́. Why can't people just stay on their freaking lane and let sleeping dog lie? Eh? Does it show le jù yẹn Eh? We mean mi láti join sin? Mo ṣe fracas tí ó bá ń sọ̀rọ̀ Mohbad. I have a lot of nǹkan tí mo ní láti offer yín. Lẹ́yìn minimum one. I don't need anybody mo sọ fún yín ẹ gbàgbé mi ìsọ ilé ìpè torí mo need followers mo ti náwọn àwọn tó genuinely tó love me. tí kò ṣe pé àwọn tó máa tún bẹ̀ mí ni pé BJ Maja BJ Maja kò ń ṣàwọn wèrè tó máa wá sásá bí ẹyin tó máa máa fi yín jà àwọn tó máa máa parọ́ fún yín ìgbà tẹ́ ẹ̀ bá sùn jà mo sọ fún yín náà mo náà ti sùn tẹ́ ẹ̀ bá jà mo ní kò ṣe ẹ̀ tẹ̀lé bá jà mo pè yín náà ṣé mi àti yín sọ̀rọ̀ ni mo send voice note fún yín náà ẹ play ẹ̀ ṣe bó wà lọ́wọ́ yín wọ́n ní sùn ṣe tẹ̀lé bájà ẹ wo gbogbo nǹkan tẹ́ ṣe fáǹtì yẹn ẹ ṣe tẹ́ bí ò ṣe ẹbí tí mo mọ̀ dada. nǹkan tẹ́ bí ò ṣe bẹ̀rẹ̀ sí ní àtàkì ẹ̀gbọ́n ẹ̀ who does that ẹ̀ tẹ́ ti jẹ́kọ ẹ̀ tẹ́ ti jata ẹ̀ mọ̀ pé yẹn gan máa bí yín ni èmi ò bú yín o èmi ò bú yín mo pe yen gan bi yin ni emi o bu o emi o bu yin mo kan wo ẹ̀ mo wò and it's not for ọ̀rọ̀ yóò ń ṣe ọ̀rọ̀ yóò ń ṣọ̀rọ̀ àbí àbíkẹ́ is for all of us. Baba wa ló sọ pé táyé bá ń yẹ ẹni ká máa ṣọ́ra tí ìgbà bá ń yẹ ènìyàn ká ṣe pẹ̀lẹ́ o. Ayé ò fẹ́ ká máa ní lárí ènìyàn ò fẹ́ ká máa yọ ayọ̀jú àmọ́ tọ́lọ́hun ò bá padà lẹ́yìn ẹni àkàṣà ẹ̀ máa yọ. Ọbọ̀lúwẹ̀ dẹ́kun máa padà àdúró ti ní dẹ́kun ṣàánú mi o olórí ò gbọ́dọ̀ relẹ̀ mọ́ o olórí ò gbọ́dọ̀ kúléwe o ọmọdé ìlú aṣoríire àgbààgbà ìlú àánilárí gbogbo wa karọ́nà gbégbá orúkọ ńlá táyé ń pè wá kó ṣe mọ́ wa lára. gógá fẹ̀sọ̀ jayé ayé ò lópin ilẹ̀ ń yọ̀ ilẹ̀ ń yọ̀ ẹ jẹ́ ká gógá ṣe. ọlọ́run lè gbógo fún ẹ ṣe dáadáa ìtorí àtúbọ̀tán ẹ will pastor come by Don't follow him by now. the same thing a lot of people people that genuinely love you not all these miscreants following you now really love you you have to change please abolori burúkú ni ni wèrè wo ló sọ pé is biased biased about what I'm not coming to talk about Abike and Mama Abike wa ma dájọ́. Mama le mi bá lọ́rọ̀. Mama ni mo bá because at the end of the day want ló wà No internet kí gbogbo wa tó wà internet but want you tó wà lẹ́yìn wọn dà leni. Èèyàn ló ń jẹ́ kò sẹ́ni tó ń jẹ́ wade èèyàn ló jẹ́ kó kórúkọ yo ma lọ ẹ gbàgbé ẹ̀. Èèyàn ni gbogbo ẹ̀yin followers wa ẹ̀yin lovers wa ẹ̀yin lẹ ń jẹ́ ká jẹ́ Bukky Jesse ẹ̀yin lẹ ń jẹ́ kóyè ẹnìkan tó jábí kẹ́ ẹ̀yin lẹ jẹ́ kéèyàn kan àkọ́mọ jẹ́ ya ifá bọ́ọ̀d ẹ̀yin àtọ́lọ́hún ṣẹ́nu bí yẹn kọ́ lè dá ṣe ni ṣé mo lè dára mi wò mo lè dára mi celebrate ẹ̀yin èèyàn yín ni ẹ̀yin ọlọ́dúnbáríkà tọ́lọ́ máa jẹ̀bá mi fire fún so what are we talking about gbogbo èèyàn yẹn wá ti lọ ah. And when you ask people, they will tell you, ìyá yẹn báyìí ni, ìyá yẹn You don't, you don't do that. You don't. You don't. Ẹ wà náà. Ẹ wà náà náà. Bí Facebook báyìí gbà gbà fọ́tò Àbíkẹ́ ń kàn slam ẹ̀ mọ́ mi lójú ni gbàm gbàm ṣó gbowó fún wa ni kò gbowó fún wa but in ti tí yàn bá ṣe máa jẹ i'm always telling it In tí yàn bá ṣe ló máa jẹ ṣé mi àtàbíkẹ́ mọ́ra ni a mọ́ra náà ẹ wò ba genesis ṣèbí mo yìí bú pọ́ lọ sọ́dọ̀ genesis gan ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin gangan pè mí ìyá Esabod yìí pè mí ìyá Esabod pè mí ó lọ ti sọ̀rọ̀ fóun lóòótọ́ before kí kíjà yẹn tó bẹ̀rẹ̀ ó lọ ti sọ̀rọ̀ fóun pé òun ti gbé ìlọ́tù ó ní shoe music tó wà ní Dublin yẹn ó lọ ó lọ sí church yẹn kó sọ fóun bó jẹ́ rọ́bójò tó èmi ò mọ́ ó ní gbogbo nǹkan tí mo sọ pátá òótọ́ ni ó ní ṣé kóun dá sí ẹ bá mi pè ìyá yìí kò tí ì kú ìyá ní ṣé kóun dá sí mo ní ẹ e ba mi pe iya yii ti ku iya ni se koun da sí because they bá dá and when and ayé náà máa dá sí wọ́n á sọ di fracas mo ní ẹ má dá sí ẹ jẹ́ kémi the second day I kàn turn around I ẹ má bí ní fọmọ why why and recently tí màtí bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tẹ sọ̀rọ̀ ọmọ wúlìṣì yẹn fún ẹ yìí sọ̀nà ẹni I àwọn tó súnmọ́ yín sọ pé òótọ́ ni mo sọ ní pé bọ̀túkìdá pé mò ń dárúkọ lọ́ṣẹ̀ sá why hey, eh, what's up? Eh, they come rọjò àti sùn kí la fẹ́ fi rọ́ṣe ọjọ́ mélòó la to kú mi kí ẹ kó má love me i will tell you the truth tó bá ń me mi told you where. I will tell you as it is i will tell you the truth. ẹ want to yín ká àti aṣorin a lọ raṣọ a daṣọ a wọṣọ a kọrin ẹ wo ọjọ́ kan yẹn ẹ wo Ṣadé Eloquenza náà ah Ṣadé kò sí nǹkan tẹ́ ṣe fọmọ Ṣadé yẹn náà bọ́mọ yẹn ṣe mọ̀ pé yẹn àbúrò mi tó jẹ́ ń tù kò kúkú ní sọ̀rọ̀ many many things like that You don't do that. You don't. Kosi sí nǹkan tẹ́niyẹn lè la fúnkì tan ń sọ yìí náà. Ẹ la fúnkì. Ó organize birthday America. Birthday yẹn yẹ yín ó ṣe gbogbo ẹ̀ gbogbo ẹ̀ yẹ yín. The second day lẹ́tí lẹ́tí sọ pé Làfúnkì bí ṣọ́ọ̀tẹ̀ ló jẹ́ owó àwọn ni àbí nǹkan ti come for la Làfúnkì ẹ ti La Làfúnkì not fought your battle. Why? Ṣé lè dáyé yín she ni? Fine, ẹ my fà One more yín ṣọ̀rẹ́ ṣé gbogbo bí Bobo. Call lè fẹ́ bá wọn Bobo, ni gbogbo bí lè fẹ́ máa bá wọn ṣé àwọn ọmọ yín gan lè bọ́tajà fún yín ni wọn bọ́tajà fún yín nà when do you want to go how long do you want to do this. Mother suffering last time Timo mo bá When I think that tí ń my mother, you don't have to be friends with them I told you you don't have to be friends with them. You don't have to. Ẹ wọ ọmọ Woolish yẹn náà. Ṣé kò ṣẹ̀mí ni? Ó ṣẹ̀mí náà. Ìgbà tó mú sí on um, police station ní Nigeria. Èmi náà lè bọ́ta ṣe ṣó náà. Èmi náà lè bọ́ta ṣe station for ọmọ Woolish yẹn náà. Bọ́ mi ṣe. That is me. I will never do it. ó jẹ́ kémi náà ṣe ṣó fún gbà yẹn náà ṣé kò ṣe mí ni bọ́ mo bọ́ta ṣe show yẹn fún immediately ẹ ti sáré bọ́ta ẹ ti ṣe ṣó fọmọ yẹn back to back back to back ẹ ti ẹ rọjọ ẹ rọjọ dá ẹ ní péjì tọmọ yẹn fún yín page. ẹ ṣe show yẹn fọmọ yẹn back to back back to back back to back ọlọ́run mu ó pẹ́ kó tó ṣe why why why we don't do that nǹkan kan nǹkan kan nìyàn máa yon, e yon èyàn lè wá make owó lóòótọ́ ok she's on àwọn yon wà lórí kíní ti make owó but at the end of the day ṣé ní gbogbo nǹkan tá à ń ṣe tẹkọ̀ fún ìpẹ́ wá make owó the world are watching the world are watching us wọ́n mọ luku oníkálukú wọ́n mọ ìwà luku, you are just thinking you want to make money ó mọ̀ wá oníkálukú three days ago mo pe dáàdi mi kan wà lamẹ́ríkà tẹ́mi bá dẹ̀ ti pa àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn mi kì í fẹ́ sáré dárúkọ sọ́ọ̀nì mi because wọ́n máa tètè mọ sọ́ọ̀nì mi aṣáwa sọ̀rọ̀ lọ bàtà ń sọ wọn dà kí ni sọ́ọ̀nì àwa sọ̀rọ̀ débi sọ́ọ̀nì mi ẹsẹ̀kẹsẹ̀ tẹ́ bá gbọ́ gbogbo nǹkan tí bàbá yẹn sọ ah first ago tí mo kọ́kọ́ lò láyé mi dáàdi ẹ̀ ló fún mi wọ́n dé láti amẹ́ríkà ǹjọ́ náà ni mo lọ kí wọn wọ́n bí ṣe ní dáàdi mo like ago yín wọ́n bọ́ sí mi lọ́wọ́ ah daddy is a lovely man daddy is a that is what it should be it's not about us bàbá mi ti kú èmi mo mọ nǹkan tẹ́ni in dollars in jọ́nà fún mi ní pépà lẹ fún mi ní pépà lẹ má pè mí o má pè mí o má padà sí nàìjíríà sùn kó má pè mí o tó bá ti ń bọ̀ Naija kó pè mí o mo mọ iye tó wọnú PayPal account mi ṣé mo mọ̀ ni èmi kàn dẹ̀ pé wọ́n because of a reason kan ni ká tó wá sọ̀rọ̀ débi ta sọ̀rọ̀ dé tí mo dárúkọ mi so when we are saying we don't have nothing to lose lose we have children we have families ẹ will kọ́ bí give or take Be a máa ti máa máa Oh. báyìí ìyá àbàdàn èkó àti ima máa ṣọ̀yàwó báyìí but no I wo bọ̀bọ̀ tó sọ pé a náà ṣẹ́yún méjì fóun yẹn One ń a conversation Kokiri. bàbá yẹn sọ pé fẹ́ fẹ́ only but just because of your mother Only just because of your mother. I will havoc. Ẹ wo pain. Ten cause àwọn ọmọ yín. Ṣé gbogbo èèyàn nìyàn máa ń dá lónìí? Àìmọ èèyàn tó ń bú mi, ṣé mi ń dá I choose my battle wisely. I choose it. And tó bá ti lógo ni mo fẹ́ dá lóhùn want tó lógo báwo mo ṣe fẹ́ dá ẹ lóhùn wà á fògo tèmi catapult ògo ẹ ẹ tó my lógo ni máa dá lóhùn ẹ táyé ń wò tí máa tí máa kó gbogbo tí máa kó gbogbo fáǹsì ẹ lọ́dọ̀ ẹ àwọn tí mò ń dá lóhùn yẹn mi ní dá mi ní dá náà nẹ́ńtítì lóhùn mi ní dá o ẹ tí ò lógo lóhùn àwọn ológo thousand thousand gigabytes máa dá lóhùn because èmi náà tèmi ògo mi náà ti dìde mi ìfẹ́ kí ẹ̀kọ́ catapult ògo mi kó tọ́ pọ̀. But you, you want to answer everybody. Okay, I will what I'm saying. Kí ló dé tell that alone? Kí ló dé tell Baba alone? Everybody you want to ha, cause I will talk, I will talk, I will talk. Ẹ tó fẹ́ lọ bájà ṣọmọ nǹkan tó ní lọ́wọ́ ni. Ẹ wò ó Of course, gbogbo alamọ ní boyfriend tá à ń fẹ́ náà. I'm not gonna blame her now. But ẹ wò ó sì. Ẹ lucky couple, kìka bọ̀ don't you just because bọ̀bọ̀ yẹn ṣe justice for Mohbad ẹ wá wo gbogbo nǹkan tó ń sọ nípa ọmọ yín sìn ẹ wo nǹkan tó ń sọ nípa ọmọ yín who does that who does that ẹ wọ ọmọ yẹn sìn bí ṣe ní kíní ẹ láàárọ̀ àánú ẹ ṣe mí bọ̀mọ̀ pé kí ni tèmi èyí tí mo dá sí ìjọsí kí ni mo fi gbà wọ́n bú mi nìyàn ẹ wo bó ṣe ń sọmọ yẹn ẹ̀mẹ́pọ̀ lè affect mental health ọmọ yín nǹkan tí bàbá yẹn ń gbé jáde sí lè mọ́. ìjẹ́ fẹ́ serve collect anybody that comes for me I'm a blogger se gbọ́ I'm a blogger anybody that comes for me Mama, mọ̀ pé tí on my boy. ọmọ abúlé Hey, náà ẹ̀ ní man kí wọ́n máa ṣó tantrum pọ́n bú mi mo kàn mọ̀ pé tí bá máa fi pa wọ́n mi ní dárúkọ ẹ̀ ṣùgbọ́n nǹkan tó máa fojú ẹ̀ rí wàá rí ìyá wàá pè ní bàbá. ẹni tí ò daṣọ fúnyàn tó ń pèyàn lọ́lá kìsà ìwọ tó jẹ́ pé jíìsì jíìsì bíi jíìsì jíìsì ẹ̀gbọ́n Mohbad àbí kí ló kọ bàbá yẹn dàrú ṣàgbókùgbókù àwọn jíìsì tó bá wọ̀ yẹn abáwọ̀ yẹn ìgbà tó lọ sí Èkó ni daruko e sugbon nnkan to maa foju e ri waa ri iya waa pe ni baba eni da o daso funyan to n peyan lola kisa iwo to je pe DC DC bi DC DC egbon mohbad abi ki lo ko baba yen daru sagbokugboku awon jiisi to ba wo yen abawo yen igba to lo si eko ni ìwọ tó yẹ pé díìsì àwọn ọmọ Yaba ó bí ọmọ ló máa wọ̀ ìwọ náà ń búyàn èèyàn tó look elegantly beautiful bẹ́ẹ̀ yẹn tó ṣe bẹ́ẹ̀ dè lánàá ó ń bu mo mọ̀ pé ẹ máa lọ gbé fọ́tò mi náà síta níbi tí mo ti bú wọn rí ẹ lọ gbé síta ìgbà ìjà nìyẹn no báwo lẹ ṣe correlate iná ramification ẹgbẹ́ ẹgbẹ́ iṣu kọ́ nìyẹn kò ń ṣe ẹgbẹ́ iná ramification in everything ṣé ti beauty ni ṣé ti ka mọ̀yàn ni. ẹ ṣe ti yín lọ́tọ̀ọ̀tọ̀ náà ó ṣe tòkú bàbẹ́ ìwọ náà ló lọ ṣe tẹ ó sọ tòkú bàbẹ́ di koshora dance ẹ òun kọ̀ndẹ́mù nǹkan yẹn ìmúra àná yìí òun kọ̀ndẹ́mù abájọ náà tó la shogidi lórí kan bíi fúrọ̀bà bíi pápó ṣe òun kọ̀ndẹ́mù àná nǹkan tó yàn wọ̀ lánàá àwọn nǹkan yẹn ló ń kọ̀ndẹ́mù ó máa rí bẹ́ẹ̀. They attack what they love. That is it. They attack what they love. Kò níṣẹ́ bẹ́gibẹ́gi ni kìnnìkan kìnnìkan àwa lọ bá bẹ̀rẹ̀ story Jeremiah story story ìgbà tí bàbá jèsè mìtì yá jèsè irọ́ pọ̀ àwa ni kìnnìkan mọ̀ nígbà iro awa kìnnìkan nígbà ayé Ṣebúkadé sebukade nígbà yẹn Paul Apostle tó bá yìí wà ní yunifásitì sójú <laughs> òǹtẹ mo dẹ̀ tọ́ sára sójú òǹtẹ lómi wọ́n sọ̀rọ̀ present tense ó sọ̀rọ̀ past participle báwo ló ṣe correlate ọlọ́run mentality mentality mentality ẹlòmíì ti wà ó ti wà deluded. ó mọ̀ ń ṣe ó mọ̀ ń ṣe láàrin ẹ láàfin. ó mọ̀ ń ṣe lọ bímọ mẹ́jọ tó rí bàbá dúró ti kọ̀ọ̀kan nu wọn. a máa ṣe nǹkan o lórí blue app yìí. KB, my beautiful brother. Eh? Oh, ati àti Yewé 24/7 you won't buy. Consider Kò síjà tó bá bọ̀bọ̀ But KB eh? KB oh bá look beyond, I love that guy. I love KB That's why I don't, máa ń kọ́ KB ìjà If you get, get close to KB and you talk to him, he's a good lad. Timi àti KB no Johnny, but I love KB. Eh, my <laughs> ẹ́ ṣé dandan ni máa yá dúkèwé ẹ́ eh? ìjà lára òótọ́ bọ̀ wá ń júwò ṣé wí lẹ́jọ́ èèyàn wá sẹlibrétì bẹ́ẹ̀dẹ̀ lánàá ayé gbọ́ ọ̀hún mọ̀ ẹ́ eh? <laughs> kí ló fẹ́ fi kú ọlọ́mọ ah, ah ọlọ́mọ méjì sọlọ́mọ mẹ́jọ ọlọ́mọ méjì sọlọ́mọ mẹ́jọ. sáwọn èèyàn ń ronú kọ́ tó bọ́ta búyàn ni <laughs> mo bá ń gbọ́ sórí MKO Abiola nígbà ayé Maryland nígbà ayé John the Baptist nígbà ayé kọ́kọ́rọ́ alátẹ nígbà ayé kinní kan ìgbà táwa ní stratium for the university <laughs> so this by moonlight náà ni ààrẹ evidence rẹ̀. <laughs> ah, ah. It is well. Mama, Yorùbá máa ń pòwe kan. Wọ́n ní tó bá kọwájú sí ẹ̀kọ́ta. Tó bá kẹ̀yìn sí ẹ̀kọ́ta. Tó bá kù wọ́n nìkan kó tú èrò ara pa. I'm always saying it. Mama, mo ti sọ ní ìbẹ̀rẹ̀ gbogbo wa láti ṣẹ́ra wa i'm telling you gbogbo wa láti ṣẹ́ra wa but tá bá tún wo ṣe fúnra wa tá tún sọ pé ó ti tán ó we move we move èmi ati lizi a sọ̀rọ̀ náà gbogbo àti gbogbo problem kini lizi Lizzie ṣẹlẹ̀ ti Èkó yẹn i came out i fought for her How till today me ìbá Lizzie sọ̀rọ̀. kò dé ṣe pọ́ta mi ni bọ́ bó ṣe jẹ́ kó rí nìyẹn a ní sọ pé torí mo èèfẹ́ ni nǹkan tí ò ṣe káwá o ná ó ṣe káṣá máa ṣe ká máa I don't do it I don't.